الحمد لله ولي الصالحين <clears throat> ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àlàyé شكي lórí àwọn hadith tó ṣẹ́kù ní abẹ́ báàbù fadli mashi lalil masjid ọlá tí ó ń bẹ fún ìmá fi ẹsẹ̀ rìn lọ sí mọ́ṣáláṣí àwọn hadith tí ó ṣẹ́kù ń bẹ hadith alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni àdísì Buraida radiyallahu anhu kọlọ̀mbà ni yọ́nú sí láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa alihi wasalam wípé ànábì tí kí àtọ̀lọ́ ọlọ́m̀bẹ́ fún sọ pé bashirul masha'ina fi zulmi lal masjidi bin nuri tami yawmil qiyamah bá ṣírú lè máa ṣàáìn ẹ fún wọn ní ròdùnú àwọn wo ni àlèmọ̀ṣàáìn àwọn tí wọ́n mọ̀ ń rìn fi zulmi nínú fi zulami nínú òkùnkùn ilà lèmọ̀ṣàájìd lọ sí àwọn ṣẹláṣí bínú rí pẹ̀lú ìmọ́lẹ̀ èyí tí ó pé yawmal qiyamah ní ọjọ́ gbèǹde sọ anábì sallallahu alaihi wasallam àdéhìsì yìí ó ń jẹ́ kó yé wa wípé àwọn tó máa ń rìn lọ sí mọ́ṣáláṣí láti lọ kí ìrun jàmá kò sí ìdí kankan tí wọ́n fi lọ sí mọ́ṣáláṣí ju pé wọ́n fẹ́ lọ kírun sallallahu alaihi wasallam àwọn yẹn fi zulam ó fi hàn pé ìrun àṣùbà ìrun àárọ̀ àti ìrun ìṣá ìnìyẹn wọ́n máa ń lọ mọ́ṣáláṣí wọ́n rìn lọ mọ́ṣáláṣí láti lọ kí bí ká fún wọn ní ròdùnú anur atam ìmọ́lẹ̀ tó péye níjọ́ gbèǹdè nínú tó máa ṣẹlẹ̀ lójú alkiyama ọ̀kanú rẹ̀ ni àwọn mùnáfìkì kò ní sí ìmọ́lẹ̀ kankan fún wọn ṣùgbọ́n wọ́n dìde láàrin àwọn mùsùlùmí ìmọ́lẹ̀ yóò bo mùsùlùmí dàrú àwọn mùnáfìkì inú òkùnkùn ni wọ́n wà ṣùgbọ́n wọ́n wà láàrin àwa mùsùlùmí wọ́n wà máa sọ pé unzuruna ẹ wò wá naktabis min nurikum inú suratul hadid ẹ ká mú nínú ìmọ́lẹ̀ tìyín náà èyí nìkan lẹ rí ìràn àwọ̀ orí lókùnkùn làwọn wà lọ́mọ́sí wá o kí wọ́n a sọ̀rọ̀ pé ẹṣẹ́ rí padà núra núra mọ́lẹ̀ lẹ́yìn hmm. pé lọ àwọn mùsùlùmí ò máa lọ wájú tí wọ́n ìmọ́lẹ̀ ti wà lọ́dọ̀ wọn pípadà táwọn padà ṣe wọ́n tún ti yọ kúrò láàrin fàdúrí bàbá iná omi sòrò lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ní àkànmọ́ ògiri kan nusratul hadid àkànmọ́ ògiri kan láàrin wọn àti mùsùlùmí àwọn kan wà lẹ́yìn lọ́hùn ìyà ó máa jẹ́ tiwọn lọ́hùn àwọn mùsùlùmí ó máa bẹ́ẹ̀ náà gbádùn bí ẹni tó bá ń wá ànábì ní ká fúnrú ẹni bẹ́ẹ̀ ní ròódùnú ìmọ́lẹ̀ tó pé àpé àyà wa kùránì náà sọ pé rọ̀bánà atmim lánà nú rọ̀nà olúwa wa ṣe ìmọ́lẹ̀ wa ní tó péye o nínú tó lè jẹ́ kí ìmọ́lẹ̀ èèyàn ó péye níjọ̀gbìndì náà ni ìmọ̀rin lọ mọ́ṣáláṣí ní àsìkò òkùnkùn ni láàárọ̀ ọlọ́run fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ yẹ́sì rántí nínú àwọn ìrun tó máa ṣòro fún mùnáfìkí láti kí nìran àárọ̀ àtàlẹ́yìn yóò ṣòro fún wọn gan àdíìsì tó tẹ̀lé àdíìsì àbú rẹ̀ rọ̀ lòun radiyallahu ta'ala anhu ó ní òjíṣẹ́ ṣé kí n júwe fún yín nǹkan tí ọlọ́run ọba máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ alkhọ̀tọ́yá àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run fi máa pa rẹ̀ wàyárùfáù bí ìdàrọ̀jà tó sì tún máa fi ń ṣe àgbéga ipò fún àwọn mùsùlùmí kọ́ọ̀lù àwọn sọ̀hábàjọ́ náà sọ wípé bálá ya Rasulullah bẹ́ẹ̀ ni oore òjíṣẹ́ ọlọ́run jú wa níwèé rẹ̀ o kọ́ọ̀lù ànábì sallallahu alaihi wa alihi wa sallam wá sọ wípé isbáàgòlèwòdóhi alálèmàkàrí isbáàgòlèwòdó ṣíṣe àlùwàlá alálèmàkàrí yìí nígbàtí ara bá kọ̀ ọ́ ẹ̀rí ó dàgbà títí àdìsí ti wá lórí ìyàn náà tàbí kàsẹ́yìn o pàápàá ní àsìkò ọ̀gìnìntìn ní àsìkò ọ̀rìnrìn àti àsìkò ọyẹ́ nílẹ̀ Yorùbá lọ́dọ̀ ti wá ń bí tọ̀yẹ́ yẹn tó máa ń lágbára bí ara ó fẹ́ máa kan yàn ẹni bá lè wá díjú mọ́rí tó ṣàlọ̀ àlá lásìkò yẹn nínú nǹkan tọ́lọ́run fi máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ tí sì máa fi ṣàgbéga kò lọ́dọ̀ rẹ̀ nìyẹn wakasrotul khuto ilal masajid àti gbígbé àwọn ìgbésẹ̀ tó pọ̀ lọ sí mọ́ṣáláṣí eléyìí ni ó jẹ́ ká mọ̀ pé kì ṣe pé ló jẹ́ ká mọ̀ pé rínrìn lọ gangan ẹsẹ̀ ló bá mú jù àyàfi tí nǹkan kan bá díyàn lọ́wọ́ tí ò fi lè ṣe bẹ́ẹ̀ ló kù torí pé gbígbé àwọn ìgbésẹ̀ tó pọ̀ lọ sí mọ́ṣáláṣí ẹ̀mọ̀pá àti kà sẹ́yìn ẹsẹ̀ àkọ́kọ́ tó bá gbé wọ́n fi máa pẹ̀ṣẹ̀ rẹ̀ ni ìkejì yóò máa ṣàgbéga fún bó bá ṣe wá pọ̀ sí ni àwọn nǹkan méjèèjì yóò ṣe pọ̀ fún tọ̀hún wàǹtìdọ́rù sọ́lá àti báàdà sọ́lá mímọ̀ retí ìrun lẹ́yìn kíni lẹ́yìn ìrun fàdálìkùmù ribat àti kàyẹn tẹ́lẹ̀ pípé eléyìí ni ìtàmọ̀ sí ribat àti ṣàlàyé tó ń jẹ́ ribat òun náà ni ìmọ̀ gẹ̀gùn tàbí ma wà níbùba ní odi ìlú lẹ́nu àbáwọlé ìlú ìloro ìlú òun ni oúnjẹ bẹ́ẹ̀ nítorí tọ́lọ́hun. hadith abu sa'id o ni idoro aitomoro jula o ni ana bi sọlọlọ ohùu aliyu waali wasu la n soyi pe ti e ba ri arakunrin kan ya ataduli masajida ko si nkan te n ri lara reji pe o ti ba saba iman lọ si mọshalashi yenikpe o ti don ni mọ iman lọ si mọshalashi yanku ma n saba alọ mọshalashi fashadula obere iman ẹ jẹ́rìí wípé ó ń tọ̀hún o ó ní ìmánì onígbàgbọ́ torí pé kọ́lá Allahu azza wa jalla torí pé ọlọ́run ọba àlékè ọlá sọ innama ya'muru masajida Allahi man amana billahi wal yawmil akhir ànábì nítorí pé ọlọ́run ọba sọ wípé àwọn tí wọ́n tí wọ́n pa mọ́ṣáláṣí ọlọ́run ya'muru masajid Allah àwọn tí wọ́n mójútó lé ọlọ́run àwọn tí wọ́n ń wá sí wọ́n ń jẹ́ kí ilé ọlọ́run ọba kó máa tí ò fi di tí ò fi pa ṣòfò hmm? ọlọ́run ni man amana billah nínú ìtumọ̀ rẹ̀ nìyẹn òkè ṣòun nìkan nìtumọ̀ ẹ̀wọ̀n man ya'muru nínú rẹ̀ ni àwọn tó ń kọ́ mọ́ṣáláṣí yẹn àwọn tó ń mójútó àwọn tó ń tọ́jú ẹ̀ àwọn ìtumọ̀ ya'muru nìyẹn ṣùgbọ́n níbí pẹ̀lú tánà bí n bá bọ̀ ó túnmọ̀ àwọn tó ń tún lọ mọ́ṣáláṣí tí ò jẹ́ kí mọ́ṣáláṣí ó paayùn tí ò jẹ́ ó pòfo men amana billah àwọn tó nígbàgbọ́ nú ọlọ́run ni wal yawmil akhir àti ọjọ́ kẹ́yìn tó torí náà àmì ìmọ̀ tẹ́nìkan ò bá ti mọ́ wá mọ́ṣáláṣí déédéé tó ṣẹ̀ di pé à ń lọ ń bá ń lé tó wá wà wí káàkiri nínú àmì pé ìmọ́ni rẹ̀ ò pé nìyẹn tó bá wá díẹ̀ àtúnfà ẹ̀ẹ́n kankan ò níbi tó ń tí ń kírun ní kìíní kan àmì ìmọ́ni rẹ̀ dínkù náà ni ẹni tó bá ń wá ìmọ́ni rẹ̀ lékún báàbù kó tó kàn báàbù fọ́dlì ti zọ́rì sọ́lá ọlá tó ń bẹ fún ìmọ̀ retí irun àbúrò rẹ̀ rọ̀rọ̀ díẹ̀ lọ́wọ́ tààlà ni ó ní anna rasulallah sallallahu alaihi wasallam kọl òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé la yazalu ahadukum fi salatin ma dáàmàtí salatu tahbisu'u la yamna'u an yanqaliba ila alihi illa salat ẹnìkọ̀ọ̀kan náà yí mùsùlùmí ẹ̀ ní gbòó ẹ̀sì níyẹ̀ ní ẹni tí ó máa bẹ nínú òrun lókùrú gbà tàbí lódìwọ̀n bá àgbà tó ṣe wípé asọ́látò tàbísù ú ìrun náà ló dádúó sí mọ́ṣáláṣí kò sí tó dádúó láyàmọ̀nà ùhù àyíyàn kọ́ líba liba àhàlì kò sí nǹkan kan tó di lọ́wọ́ láti ṣẹ́rí padà lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ nílé ìlà sọ̀la àyàfihàn eléyìí máa ń ṣẹlẹ̀ téèyàn bá tètè dé mọ́ṣáláṣí tí mọ́mù ò tètè dé ẹ̀hàn pé ó lè jẹ́ pé mọ́mù yẹn àsìkò tó máa ń dé fún àpẹẹrẹ bóyá ìrun súbọ̀ ìrun àárọ̀ aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n máa ń kí mọ́ṣáláṣí yẹn fún àpẹẹrẹ ni o lásìkò yẹn torí gbà ní aago mẹ́fà kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ yorùbá yìí kò sí kankan tí ṣubí ó tì tó tó bá jẹ́lẹ̀ yorùbá wa yìí o yóò fẹ́ mọ́ ta aago mẹ́fà ìgbà míì yóò da aago mẹ́fà kọjá ṣùgbọ́n ká ní lásìkò yẹn aago mẹ́fà kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìmáàmù yẹn dẹ̀ ní ìṣẹ́jú bíi mẹ́ta àbí ní àrùn ní fi máa ń rìn jẹ́ kó gbéra ńlé báyìí gbẹ́ wá ń gbọ̀n ó sì jẹ́ nìkan tí máa ń pẹ́ ń lé ìgbẹ́ kò nílò tí máa ń lo bí 10 minutes ní tọ́lẹ́tì wọ́n bá rí tí ẹ̀ títí ìjànkẹ́ lómi ó kírun tí ẹ̀ yóò máa lọ so mo kàn mú ìyàwó bí àpẹẹrẹ ni ìgbẹ́ sì lè mọ́gbọ́n ó lè jásìkò tó fẹ́ máa bọ̀ lọ́mọ rẹ̀ kan bóyá ọmọ kékeré ó lè máa sunkún ẹ inú rún kìíní kankan kan tó ń mójútó nǹkan yẹn ẹlòmíì lè kírun tí ẹ kò máa lọ so ṣá ní oúntọ̀ wá ẹni tó bá wá jókòó sí mọ́ṣáláṣí yẹn tí ò ṣẹ́rí padà lọlé rẹ̀ kò sí nǹkan kan tó dáa dúró ju pé ìrun yẹn náà lọ torẹ́ lómi ìdí tó ń fi dúró ni pé wọ́n ní alájí sàkádé lálẹ́ àná ẹ̀sìn mọ̀ pé alájí sàká tó bá ti ń bọ̀ yìí lọ́wọ́ mọ́ṣáláṣí láàárọ̀ lẹ́yìn àṣùbà tó bá ń kí yẹn kú lé ọ̀rẹ́dẹ́ nǹkankan wá 1000 ní mọ́ ní èlò tó bá ti káwọ̀ ẹ̀kọ́ 1000 nìyẹn so kò wá sí tó ń jókòó pé ìmáàmù kọ́ ló ń dúró dè pé ká fi kírun pé kálájí sàkà ó lè fún ní wá 1000 tó máa ń fún àwọn èèyàn tó bá ti dé kò lè dọ́dọ̀ ru kò lè dọ́dọ̀ ru ẹlòmíì ìdí tó ń jókòó kalẹ̀ ni pé ìmáàmù yìí òun lòun ó gbà òní lòun ó gbà gbèsè tó jẹ òun lọ́wọ́ ẹ̀ gbóhùn kó dé láago méje wọ́n á kírun aago méje wọ́n níbi ìlú ti gbé òun ó gbowó òun gbèsè ló wá ń sìn ní mọ́ṣáláṣí tó fi ń jókòó dé máàmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú kàn wá bí àpẹẹrẹ irú àwọn yẹn ládàá yẹn ò lè dọ́dọ̀ wọn o so anabi sallallahu alaihi wasallam wà ní tí ẹ̀ bá jókòó lẹ́ni tó ń retí ìrun yẹn kò sí tó dáa bí ojú pé ń retí ó inú náà ló ti wà yẹn wọ́n mọ̀ ti wà nínú kíni nínú ìrun yẹn àdíṣe tó tẹ̀lé agbọ́dàbù rẹ̀ rọ̀ náà ni ó ọlọ́run ọlọ́run máa bá sọ pé àwọn màláìkà àlà wọ́n ṣàdúà fún ẹnìkọ̀ọ̀kan yín ó máa tọrọ lọ́dọ̀ ọlọ́run fún ma dáàmà fi musọ̀lá ulẹ́dì sọ́lá fi lódìwọ̀n bá àgbà tó ṣe wípé tàbí níwọ̀n àgbà tó ṣe wípé ààyè tó ti kírun náà ló jókòó sí lẹ́yìn tó ti kírun tán ma lam yuhdis nígbàtí ò bá ti yuhdis tí ó bá ní yóò nínú ìtumọ̀ táwọn àfáàfù ni tí ò dá nǹkan kan lẹ́nu ẹ̀sìn áhàdáfà yóò dé tó gẹ́gẹ́ bí kó máa sọ̀rọ̀ ẹ̀yìn gẹ́gẹ́ bí kó máa bú èébú gẹ́gẹ́ bí kó máa pẹ̀gàn èèyàn tó rẹ́lùmí lẹ́yìn tí wọ́n sálámà tánú mọ́ṣáláṣí báyìí yóò bú èébú yóò pẹ̀gàn nǹkan tí ò kò ní àwọn màláíkà ò ní máa tọrọ fún o nínú ìtumọ̀ táwọn àfáà mi túnmọ́ wá fún yehudis ni kéèyàn ó só kálọ̀ àléyàn ó bàjẹ́ ṣẹ́sìmọ̀ pé tálọ̀ àléyàn bá ti bàjẹ́ kò ní rùn mọ́ nìyẹn so yakutakulu àwọn màláíkà ò máa tọrọ báyìí pé allahumma gfirila olúwa bá ní ṣàforíjìn fún allahumma gfirila ọlọ́run ṣàforíjì fún lágbájá tó jókòó sí mọ́ṣáláṣí lẹ́ni tó ń ṣe kíni tó jókòó sí ibi tó ti kírun allahumma rahamhu ọlọ́run ò bá ní kẹ́ o ṣẹ̀pẹ́ ó ti wá sí mọ́ṣáláṣí ó ti jókòó ti ń retí irun ó tún kírun tán kò tún lọ ó tún jókòó ìjókòó rẹ̀ yẹn yóò àmọ́ ṣokùnfà ìtọrọ

akọrọ láyìlátà sọ́látà lè ṣá akọrọ ànábì kò tètè kí ìrun ó lọ ìrun ìṣá ìlara lóru ọjọ́ lálẹ́ ẹjọ́ kan láyìlátà lálẹ́ ẹjọ́ kan akọrọ ó lọ lára sọ́látà lè ṣá ìrun ìṣá ìlà ṣátìrì léèlì ànábì ò wá tètè kí ìṣá ẹ̀ títí títí tó fi di ìlàjì títí tó fi di kí ni mo pè yín ìlàjì òru ìlàjì òru tá a bá wò ní ìsìn bóyá nǹkan bí aago tàbá ní ká pín ní ìsìn bóyá nǹkan bí ká ní seven ní ilẹ̀ ṣú báyìí ilẹ̀ mọ́ ní bí 5:30 ẹ ká mú sí 5 5 hours 8 9 10 11 12 ní nǹkan bí aago méjìlá òru ànábì lọ ìṣá ìlara tí ẹ̀ pé ní ṣíláṣí tí wátá jókòó yàgò mẹ́jọ là ń kí àwárí tí ìmọ̀mù títí ìmọ̀mù yẹn ò dé títí aago mọ́kànlá kò dé ó wá dé ní nǹkan bí aago méjìlá òru àwá dé aago mọ́kànlá jẹ́ yóò lẹ́yìn ìgbà tánàbí kírun tán ba'dama salla lẹ́yìn tánàbí wá jáde tó kírun nìtán akùbálà alayna biwajhihi ànábì wá dojúkọ wá ẹgbẹ́tẹ́ ànábì kírun tó kọjú sí kígbà ó parí ó yí padà ànábì wá dojúkọ wá fàkọ́l ànábì ní salla nẹ́ẹ̀sù wà rọ́kọ̀dù ولم تزالوا في صلاة منذ انتصر منذ منذ انتصر منذ انتصرتموها صلى الناس ورقدوا ولم تزالوا في صلاة منذ انتصرتموها رواه البخاري ما البخاري لو gbà Ànábì ní صلى الناس àwọn èèyàn kan ti kírun tiwọn wàrọ́kọ̀ dú àwọn sì ti sùn gbàtà náà bí ò dé mọ́ṣíláṣí wọ́n kàn lọ kí ṣáà ìtì wọn padà lọ lé wọn lọ sùn jẹun wà lámtàzáàlù fi sọ láti múndù ni pé gbogbo bẹ́ẹ̀ ṣe jókòó fi ìsọ̀lá àti lẹ́n tó ń bẹ nínú ìrun láti ìgbà tẹ́ ti ń retí mi yẹn lẹ́ti wà nínú ìrun ìṣá ìjọsìn nǹkan ládàá rẹ̀ pẹ́ lẹ́ǹkí múndùn ń ta zọ̀rọ̀ tó mú mi mú ha láti ìgbà tẹ́ ti ń retí ìrun ìṣá ìyẹn ni wọ́n ti ń kọ́ fún yín pé inú ìrun yẹn náà lẹ́wà rọ̀wá olùbùkọ́rí ìmáàmù bùkọ́rí òun inṣàlá báàbù tó kàn lè kàn ṣùgbọ́n àkàyẹ lónìí inṣàlá òní báàbù sọ sọ́láti jama ọlá tó ń bẹ fún irun jama a máa tẹ̀síwájú nìyẹn inṣáàlá ní ṣókí gbogbo ń ta sọ yìí ó ń sọ fún wa nǹkan méjì alákọ̀ọ́kọ́ pé ó dáa púpọ̀ láti máa rìn wá sí mọ́ṣáláṣí láti wá kírun pàápàá jùlọ ìrun àárọ̀ àti ìrun alẹ́ àmọ́ sí ìṣáà ẹlẹ́ẹ̀kejì mímọ̀ mọ́ fi mọ́ṣáláṣí ilẹ̀ tàbí mímọ̀ mọ́ dá ìrun tiwa kíta bá dé mọ́ṣáláṣí nítorí pé a wò pé wọn ò tètè kírun yẹn ó máa ń ṣẹlẹ̀ láwọn mọ́ṣáláṣí mi ò ẹlòmíkì epo lọ ń ṣe nǹkan kan lé àwọn mọ́ṣáláṣí wa àti ń pẹ́ ká tó kírun jù òun ti sọ èwo lágo mẹ́jọ alẹ́ ká tó mọ kíṣà ṣẹ́ṣà òtí tó látago méje àbọ̀ ni akàn àjókòó kalẹ̀ àwọn òbí kí là ń ṣe báyìí àìní ẹ̀mọ́ bínú kìnnìkan ní àyè kìnnìkan ẹjẹ́ ayé padà ó kò ní gbọ́ yóò àkírun tiẹ̀ ń lọ lé nìyẹn sọ àdìtì àwọn ọ̀pọ̀lọpọ̀ àdìtà kó sì má jẹ́ kó wà nínú ẹ̀mí òun ìdí tóun fi jókòó tayọ pé òun retí ìrun lọ kó má kó wà ní ẹ̀mí òun tayọ pé òun retí kíni òun retí ìrun eléyìí yóò jẹ́ kí ládàá pé ó kí ìrun tó gùn ó ń bẹ fún kọ́lọ̀ fún wa ní àti pé ẹlẹ́kẹta òun náà ni pé béèyàn bá tún kí kírun tán lẹ́yìn ìmáà ààyè tó ti kírun yẹn kó tún gbìyànjú láti jókòó ń bẹ̀ kó mọ̀ mọ̀ lọ lé tó rẹ́lómi ìbọn ṣe sálámọ̀ tán báyìí ló ti fò dànù yóò tó máa gba àdúà láti ẹnu àwọn mọ̀láíkà ẹni mọ̀láíkà ń ṣàdúà fún àfà. bóò ni àdúà ni ó ti gbà tó wọ́n mọ̀ sọ pé Allahumma kfirila Allahumma rahabu olúwa bá ní ṣàforíjì fún tí wọ́n bá náà ṣàforíjì fún òyàn ni pé gbogbo ẹ̀ṣẹ̀ ń tọ̀ ń fi di nǹkan tá à ń bò mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ yìí ò ní nílàpamọ́ lọ́dọ̀ ọlọ́run lérí rẹ̀ mọ́ tọ́lọ́run lè ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún òyàn tó mọ́ rẹ̀ ni pé gbogbo ohun tó yẹ kó jẹ

jẹ́ ká mọ irọ́ ní irọ́ fún wa lágbára láti gbé irọ́ yẹn jù sílẹ̀ ká má tẹ̀lé bi rahmatika ya arhamar rahimin اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وعسن عاقبتنا في الأمور كلها واحكك إيماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا المكرمين ìtumọ̀ àdúà yẹn ni pé Allahumma yassir wala tu'assir Olúwa o ìrọ̀rùn ni kó ṣe fún wájáàl umúrọ̀nà sáhàlẹ̀ yasira àwọn alámọ̀rí wa gbogbo ẹ̀ pátá bá wa ṣe ní sáhàlẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yasira nírọ̀rùn wàlá àtúsálẹ̀ta àlẹ́yìnà máa láyà kọ́ọ̀bùkà wà láyà rahamna má jẹ́ kí wọ́n ní kápá lérí wa ọlọ́run gbogbo àwọn tí ò ní bẹ̀rù rẹ tí ó sì ní ṣàánà wa mọ́ fún wọn ní kápá lé wa lórí wà áṣìl ákìbátà náà sílé òmórí kùdíhà ìgbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo alamori wa pátá ìgbẹ̀yìn rẹ̀ jẹ́ o máa já sí wá kíkí ìmọ̀ náà ìgbàgbọ́ wa ọlọ́run ọba ṣe nígbàgbọ́ wa agbega ipo wa fẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà yìí má jẹ́ kí ayé kú mbẹ́ wa àjírinà min khizyi dúníà wa min àdábìlì àkhírà làwa níbi ìdójútì ilé ayé ìyẹpẹrẹ ilé ayé làwa ń bẹ àti ìyájọ́ gbìndì gbangba àlìkíámà àwọn tá ń sọ ni ẹ̀ bi rahmatika ya arhamar ويا أكرم المكرمين ربنا ابلغنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته